nítorí tí èmi ń fẹ́ gidigidi láti rí yín kí èmi kí ó lè fún yín ní ẹ̀bùn ẹ̀mí díẹ̀ kí a lè fi ẹsẹ̀ yín múlẹ̀ èyí nìní kí a lè jùmọ̀ ní ìtùnú nínú yín nípa ìgbàgbọ́ àwa méjèèjì ti yín àti ti èmi ará èmi kò sì fẹ́ kí ẹ̀yin kí ó ṣe aláìmọ̀ pé nígbà pípọ̀ ni èmi ń pinnu rẹ̀ láti tọ̀ wá ṣùgbọ́n ó di ẹtì fún mi di ìsinsìnyí kí èmi kí ó lè ní èso díẹ̀ nínú yín pẹ̀lú gẹ́gẹ́ bí láàrin àwọn kèfèrí ìyókù mo di ajigbèsè àwọn eléni àti àwọn aláìgbédè àwọn ọlọ́gbọ́n àti àwọn aláìgbọ́n tó bẹ́ẹ̀ bí ó ti wà ní ipá mi mo múra tán láti wàásù ìrere fún ẹ̀yin ará Róòmù pẹ̀lú nítorí èmi kò tijú ìrere Kristi nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ fún Júù ṣáájú àti fún Hélénì pẹ̀lú nítorí nínú rẹ̀ ni òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́ gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀ nítorí ohun tí a lè mọ̀ ní ti Ọlọ́run ó farahàn nínú wọn nítorí Ọlọ́run ti fi í hàn fún wọn nítorí ohun rẹ̀ tí ó farasin láti ìgbà dídá ayé a rí wọn gbangba a ń fi òye ohun tí a dá mọ̀ àní agbára àti ìwà Ọlọ́run rẹ̀ ayérayé kí wọn kí ó lè wà lé àìríwí nítorí ìgbà tí wọ́n mọ ọlọ́run wọn kò yìn ín lógo bí ọlọ́run bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́ ṣùgbọ́n wọ́n ń wá ìdásán ní ìrònú wọn a sì mú ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn wọ́n ń pe ara wọn ní ọlọ́gbọ́n wọ́n di aṣiwèrè wọ́n sì pa ògo ọlọ́run tí kì díbàjẹ́ dà sí àwòrán ère ènìyàn tí díbàjẹ́ àti ti ẹyẹ. E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 nítorí èyí yìí ni Ọlọ́run ṣe fi wọ́n fún ìfẹ́ ìwàkiwà nítorí àwọn obìnrin wọn tilẹ̀ yí ìlò ẹ̀dá padà sí èyí tí ó lòdì sí ẹ̀dá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin pẹ̀lú wọn a máa fi ìlò obìnrin nípa ti ẹ̀dá sílẹ̀ wọn a máa ní ìfẹ́kùfẹ́ gbígbóná sí ara wọn ọkùnrin ń bá ọkùnrin ṣe èyí tí kò yẹ wọ́n sì ń jẹ èrè ìṣìnà wọn nínú ara wọn bí ó ti yẹ sí àti gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìró Ọlọ́run ní ìmọ̀ wọn Ọlọ́run fi wọ́n fún iyè ríra láti ṣe ohun tí kò tọ́ wọ́n kún fún àìṣòdodo gbogbo àgbèrè ìkà ojú kòkòrò àrankàn wọ́n kún fún ìlara ìpànìyàn ìjà ìtànjẹ ìwà búburú a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ banijẹ́ a sọ̀rọ̀ ẹni lẹ́yìn a kórìíra ọlọ́run aláfojúdi agbéraga ahalẹ̀ aláròṣe ohun búburú aṣàìgbọràn sí òbí aláìníyè nínú ọ̀dàlẹ̀ aláìnífẹ̀ẹ́ agídí